plural subject plural verb náà ó gbọ́dọ̀ dídí ló ń bẹ̀ bí àpẹẹrẹ nínú gbólóhùn here comes the pastors come ló jẹ́ verb tó kọ́kọ́ wá síwájú subject tí a pè ní pastors èkejì ni pé here are your books ha ní plural verbs tí subject sì tẹ̀lé tó jẹ́ plural subject. èyí tí ó tún wà ń bẹ̀ tí a tún rí ni pé níbi tí a bá ti rí noun phrase tí ó ń sọ nípa plural form tàbí noun phrase tó jẹ́ pé nígbà tá a máa ṣe tá a máa ṣàtúpalẹ̀ rẹ̀ ó ní ṣe pẹ̀lú plural forms ó wá pẹ̀lú plural forms a plural verb àpẹẹrẹ a lot of girl a lot of girls love skin clothes some books are not for sale books ni plural noun plural subject tó wà ńbẹ̀ tó jẹ́ noun tó jẹ́ noun phrase many people attend the summit many people attend the summit many people ní noun phrase síbẹ̀ there three batches of NYSC orientation have been observed the three batches of NYSC orientation have been observed the three batches ní noun phrase tó wà ń bẹ̀ nígbà tí àwọn verbs tá a lò have been àti observe tán jẹ́ plural verb níbi tá a bá ti rí coordinating conjunction tá à ń pè ní an tó bá ti ń tó bá ti ń so subject méjì papọ̀ tó sì jẹ́ pé different entities ni wọ́n tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tó wá lò wọ́n papọ̀ tí wọ́n wá di kan náà plural verb náà la máa lò àpẹẹrẹ nínú gbólóhùn yìí physics chemistry and biology are science subjects ẹbí báyìí pé entities kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan làwọn sẹ́yìn nígbà tá a kó wọn jọ pọ̀ a ti lo coordinating conjunction ló so gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sí abẹ́ ìsọ̀rí iṣẹ́ kan náà so a ní plural verb tó wà níbẹ̀ èkejì ni pé Lagos and Ibadan are big cities in Nigeria Lagos and Ìbàdàn ìlú ìlú kọ̀ọ̀kan jọ ni wọ́n ṣùgbọ́n a ti kó wọn jọ pọ̀ sábẹ́ a ti lo cognitive conjunction láti so wọn papọ̀ a ti wá lo plural verb tó jẹ́ a Tolu and Tola are friends Tolu and Tola are friends orúkọ ni méjèèjì orúkọ tó dá dúró lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n a ti kó wọn papọ̀ a sì lo plural verb tó jẹ́ a. níbi tí a bá ti rí uh, subjects méjì nínú gbólóhùn kan tó sì wáá jẹ́ wípé kò sí kankan nínú àwọn subject náà tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí appositive so wàá nílò láti lo plural verb níbẹ̀ àpẹẹrẹ nínú gbólóhùn yìí the students their parents and the school management react to the new policy. èkejì nínú gbólóhùn náà the boy and his dad have arrived. Ẹ̀kẹta nínú gbọ́dọ̀ náà Musa and the Panwan Tapa are friends. Musa and Panwan Tapa are friends àti lo púrábẹ̀lú are níbẹ̀. Níbi tá a bá ti rí conjunction àwọn conjunction bíi as well as in addition to together with in addition with in collaboration with àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi táwọn yẹn bá ti fara hàn gẹ́gẹ́ bí plural noun verb tá a máa lò níbẹ̀ náà máa jẹ́ plural form àpẹẹrẹ the companies in collaboration with higher institutions are having a symposium. èkejì the teachers as well as the principal have the book. Eketa, kings together with their queens uh, and àti rí àwọn proverb tó wà nínú a ibẹ̀ láti rí a ló jẹ́ ravel gbólóhùn ẹ̀kejì af ni ravel gbólóhùn kẹta a òun náà ni proverb tá a a tún máa ń lo proverb nígbà tí òdiwọ̀n nǹkan kan tó bá wá ń tó bá wá ń ṣe aṣojú tó bá ń represent abala kan bóyá percentage ohun kan iye nǹkan kan tó bá wá ń represent ìsọ̀rí kan nínú tá a pè ní countable noun bí àpẹẹrẹ three percent of the students are brothers three percent of the students are brothers ha ní private tó wà mbẹ hundred percent of female like colour pink like òní private tá a lò nínú gbólóhùn náà. níbi tá a bá ti rí adjective tá a ń lò ó tí a sì fi ń ṣe àpèjúwe ìsọ̀rí àwọn ènìyàn kan tàbí tó jẹ́ ìsọ̀rí ọ̀rọ̀ orúkọ kan tó jẹ́ plural Private náà ni a lò níbẹ̀ fún àpẹẹrẹ the poor needs her help the poor needs her help proverb ni need the needy are soliciting soliciting for fund the needy are soliciting for fund a ní private tó wà níbẹ̀ the rich also cry the rich also cry Private ibẹ̀ ni cry the gifted are employed the gifted are employed plural verb ibẹ̀ tó wà níbẹ̀ ni are. peter wá ti rí plural pronoun náà òun náà máa gba plural verb they eat oranges we are dancing gẹ́gẹ́ bí àpẹẹrẹ ha ní plural verb tó wà nínú gbólóhùn kejì nígbà tí eat tó jẹ́ plural verb tó wà nínú gbólóhùn àkọ́kọ́. ọ̀pọ̀ ìgbà ló jẹ́ rí pé àwọn pronoun tá a mọ̀ sí indefinite pronoun tàbí determinants tàbí àwọn adjectives. bíi few a few some many tàbí a number of àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn báyìí wọn a máa gba plural noun àwọn náà wọn a sì máa tún tó bá ti wá wá báyìí wọn a máa gba plural eh, plural verb náà nínú ìlò wọn ẹ jẹ́ àwòrán àpẹẹrẹ tá a ti rí nínú gbólóhùn yìí Some men are in the building. Some men are in the building. A ti rí pé some ní determiner men òní plural náà tó wà níbẹ̀ private taalu náà ní A few oranges are in the refrigerator. A few oranges are in the refrigerator. Plural verb tí ó wà níbẹ̀ yẹn náà ní are a dẹ̀ ti rí uh, àwọn adjectives tá a lò a few a number of boys passed the examination a number of boys passed òun ni tó wà ń bẹ̀ few of the trees are yet to bear fruit uh, the plural plural verb tá a lò ń bẹ̀ yẹn náà ni òun ni are they are yet to bear fruit the pronoun pronoun ọ̀rọ̀ arákùnrin kọ bíi more òun náà máa ń gba private more than ten students participated in the exercise more than ten students participated in the exercise private tó wà bẹ́ẹ̀ participated more questions were entertained more questions were entertained private tó wà bẹ́ẹ̀ entertained more people are outside the hall private tá a lò ń bi òun náà ni are. níbi tá a bá ti rí àwọn ọ̀rọ̀ orúkọ noun tàbí tó ṣiṣẹ́ bí olùwà níbi tí wọ́n bá ti kóra jọ pọ̀ tí wọ́n wá súnmọ́ ọ̀rọ̀ ìṣe tó wà nínú gbólóhùn àwọn ni wọ́n máa ń sọ bóyá yóò lo singular verb tàbí plural verb ṣùgbọ́n tá a bá wá ní ká wò ó bí ó ṣe gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ ohun tá a pè ní proximity irú àwọn tí wọ́n sopọ̀ mọ́ra wọn yìí tàbí tí wọ́n ní ohun kan ṣe pẹ̀lú mi àwọn yẹn ni wọ́n máa ń gba plural verb gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú àwọn gbólóǹta níyì neither the boys nor James was around neither James nor the boys were around ẹ wo gbólóhùn àkọ́kọ́ yẹn neither the boys nor James was around ìyẹn sọ wípé iṣẹ́ tán ṣe papọ̀ ń bẹ̀ yẹn singular verb ni wọ́n lò ṣùgbọ́n lẹ́ẹ̀kejì neither James nor the boys were around nínú gbólóhùn kejì náà pé atúndé tuntun lò bẹ́ẹ̀ ní ọ̀nà tuntun yàtọ̀ sí àkọ́kọ́ nínú gbólóhùn kejì either the prefect the prefect or the teacher is available either the prefect or the teacher is available singular verb nìyẹn gbà ṣùgbọ́n nígbà tá a tuntun lò lọ́nà míì either the teacher or the prefect are around ìyẹn ti gba singular verb eh, ó ti gba plural verb ńbẹ̀ yẹn either the prefect or the teacher is available ìyẹn ti gba singular verb ṣùgbọ́n ìkejì rẹ̀ either the teacher or the prefect are around that is graduate. Lolo Nketa, not only you, but also Tolu is to blame. Not only you, but also Tolu is to blame. Àwọn yẹn nígbónú gbólóhùn yẹn plural verb lálò ń bẹ̀ yẹn tó jẹ́ is. Ṣùgbọ́n nígbà tá a tún tún ṣe àgbékalẹ̀ rẹ̀, not only Tolu but also you are to blame. Òun náà ti gba plural verb nínú àgbékalẹ̀ rẹ̀ bẹ́ẹ̀. So ohun tá à ń sọ ni pé níbi tá a bá ti rí àkójọpọ̀ àwọn ọ̀rọ̀ orúkọ tí wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùwà táǹpẹ̀ subject nínú gbólóhùn tán bá ṣe ṣe iṣẹ́ tán bá ṣe ipa tán bá kó pẹ̀lú bá tó wà níbẹ̀ ni yóò sọ bóyá singular ni a lò tàbí plural so àpẹẹrẹ rẹ̀ náà láti rí nínú àwọn gbólóhùn tí a kà sí wa létí yìí. níbi tá a bá ti wá rí indefinite pronoun or níbi tá a ti lò ó òun náà ó ṣeé ṣe kó gba singular tàbí kó gba plural verb òun náà ní í ṣe pẹ̀lú bóyá pronoun yìí o